fún un. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. àtúndúpẹ́ fọlọ́wọ́n ọba kó jẹ́ kí àǹfààní ìjókòó yìí lẹ́nu kó tún ṣeé ṣe àwa fi ọpẹ́ yìí àfi bẹ ọlọ́run àfi ọlá ìjọ kan ṣoṣo ẹ̀ àfi bẹ́ẹ̀ àfi ọlá àṣẹ àti gbogbo ohun tí ó tún yọ̀ǹda fún wa nínú ọlá ńlá rẹ̀ lẹ́ni àfi bẹ́ẹ̀ kọ́dàkùn gbogbo ohun tí ó yọ̀ǹda fún wa lẹ́nìí kó ṣe é lélẹ̀ tó ti fàṣẹ gbígbàdúrà dáadáa sí fún wa. ọ̀dà ọ̀rọ̀ rẹ̀ ti gbọ́ ẹni pé ọ̀rọ̀ àfa sókísókísókí náà ni ó gbọ́dọ̀ tẹ̀ ẹ̀sẹ̀ ń wọlé ọba wa ṣíà prógámù yìí afa àwọn èèyàn ní ká dúpẹ́ lọ́wọ́ yín wípé ti sàárà tẹ ẹ dá àwọn wípé bí àwọn ṣe ṣe àwọn tó ti ẹ̀ ni wọ́n sọ pé àwọn fojú di pé ṣùgbọ́n pàtàkì àwọn ṣe wípé àwọn rí i pé wípé na confam wípé ó rí bẹ́ẹ̀ wípé ká kìyìn o wọ́n ní ká kìyìn dáadáa wípé àwọn mọ̀ wípé wọ́n á níbi tọ́dún ikú sí pẹ́yìn náà ní sọkún pé bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run àfà fúdí èyí wọ́n ti ṣàdúrà fún yín ibi tọ́dún ikú sí ẹ wá ṣàdúrà fáwa àwọn olólùfẹ́ yín àwọn tó ń share program yìí àtàwọn tó ń follow page yìí mm. àtàwọn tó tún máa máa wò ó lẹ́yìn ìgbà tá a bá parí tán ẹ ká bá wa ṣàdúrà fún wọn ẹ tẹ́wọ́ àdúrà o dẹ máa sàmí hmm. bísímìlà. sẹ́rí ibi tí mo fẹ́ bá wọlé ń bẹ̀ ni pé gbogbo ẹni nínú ayé bẹ́ẹ̀ni sà tó bá ti ń fi ìfẹ́ mm-hmm. tó fi ń han ọmọlàkejì bẹ́ẹ̀ni èyí tó pọ̀ jù nínú àdúrà tiẹ̀ náà ti gbà hmm. ìdí ni wípé hmm. gbogbo ibi tí ò bá ti sífẹ̀ẹ́ àti rọ́nà lọ́ńbẹ̀ ọmọ ń lé ni. àmọ́ ẹni tó wo kó yẹ kó mọ fìfẹ́ hàn wá ni onífẹ́ náà fi hàn wá. bẹ́ẹ̀ni. kẹ́yìn tó lé ní tọ̀ òun ó fẹ́ àyè lẹ̀ either as a result of pé bóyá ó wúlò fún un hmm. àbí kó ṣe é wípé kàn wó ni pé ah ẹni tí ó jẹ́ àǹfààní látàrí pé òun like òun sì ń hmm. share program yìí hmm. yóò jẹ túláàsì sàrà ló ń ṣe. sàrà ló ń ṣe. àwọn indirect sàrà ni. Hmm ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ bílé pàfi ká fi nǹkan fún yàn báyìí pé gbà bówó ni bí nǹkan ni lọ́tọ́ bílé kò ń ṣe sàrà hmm. but charity tẹ́ ń wò yẹn ọ̀nà tọ́lọ́run máa ń gbà sí fóun kálukọ́ lọ́wọ́ ọba nìkan ló mọ̀ hmm. ẹni tó gbé fóònù tiẹ̀ nísìnyí tí ìṣe fáwọn lára dátà fún bẹ́ẹ̀ni tó wò pé òun láìkì prógrámì àkọ́kọ́ náà ìfẹ́ ti hmm. wọlé ń bẹ̀ ìfẹ́ ti wọlé ń bẹ̀ ẹ̀ẹ̀kejì ọwọ́ àwò ìdá kó jẹ́ kó gbọ́ pé a tu àwọn abẹ àwọn pé káwọn ṣíà rẹ̀ ni ló fi ṣíà rẹ̀ àbúrò náà ṣíà rẹ̀ hmm. pẹ̀lú ayọ̀ kan tiẹ̀. pé ayọ̀ kan pé kébí náà ṣíà program. wàláì wàláì wàláì o ti ṣe sàrà. o ti ṣe sàrà. torí pé kí ni ṣe eré ní tá à ń ṣe. bẹ́ẹ̀ ni sà. tó ń gbọ́ tó ń ṣíà. Hmm. either hmm. we believe it or not àwa náà ń contribute quota tiwa sínú ayé ni. Hmm, sínú ayé nìyẹn confam bóyá jẹ́ nìyẹn lórí náà bá ti rí láti pàṣẹ nìyẹn tó ṣe ẹ̀ tó láìkí ẹ̀. so bóyá jẹ́ nìyẹn hmm. so gbogbo ẹni tó ṣe bẹ́ẹ̀ náà ti ṣàdúrà fúnra wọn ọlọ́run la kàn bẹ̀ hmm. kó bá wa jàn lóhùn tẹ́ kó rí bẹ́ẹ̀. kó rí bẹ́ẹ̀ àmín àmín àmín àmín ìwọ náà tó gbọ́ ìwọ náà tó ẹ̀sẹ̀ wọlé wọn náà máa ṣíà program yìí máa láìkí máa kọ́mẹ̀tì nǹkan gidi pẹ̀lú nǹkan tààrí tó wá dẹ̀ tún wù ọ náà tó wá gbọ́dọ̀ kejì náà ni máa ṣe àwa wà fún ẹ àwo bẹ̀rù ẹ̀wọ́ náà good morning àdúpẹ́ ní ọwọ́ yìí sáà àwọn kan pè mí wọ́n wá béèrè béèrè lọ́wọ́ mi wọ́n á ní èmi kọ́ máa dáhùn rẹ̀ kó lẹ́yìn ni màá jẹ́kẹ́ dáhùn rẹ̀ hmm. ẹgbọ́n kí ni wọ́n pè ní ogun ìdílé ogun ìdílé ẹgbọ́n kí ni wọ́n ń pè ní ogun ìdílé. Hmm ǹjẹ́ èèyàn máa ní ogún ìdílé. well alhamdulilayi edina sirata al-mustaqim ṣe rí lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ni àtúfọ̀ ọlọ́run hmm. ọlọ́run tó yẹ kí n ti eléyìí síwájú ni wípé gbogbo ohun tó ń jẹ́ ìran ogun gbogbo tó ń jẹ́ ìran ogun ìran ogun hmm. ó pọ̀ lọ́kàn òjọ̀kan àmọ́ nínú ìran ogun lélẹ́yìí tá a lè pè ní ogun ìdílé wa. ń hmm. la lè pè nínú ìran ogun ìran ogun tó wà tó wà hmm. ní tìdílé wa ní tìdílé wa. now hmm. tá Taba wa wá ní kí náà ń pè lógun the simple answer to that is kí ni ogun tó máa ń jà wọ́n nínú ìdílé yẹn tó máa ń jà wọ́n nínú ìdílé yẹn nínú ìdílé yẹn. tó tá a bá fẹ́ dáhùn ọ̀rọ̀ yìí nísìnyí ó ṣòro dáhùn correctly Hmm. lórí context pé ogun ìdílé hmm. ìdí tó fi ṣòro dáhùn bẹ́ẹ̀ ni pé ìdílé wo gan là ń sọ̀rọ̀ bá hmm. ṣe understand bẹ́ẹ̀ni ká tó lè sọ pé ogun tó ń jà wọ́n tó ń jà wọ́n bẹ́ẹ̀ nìyẹn bọ́tá abáníká tún mú on a lighter note ní general context bẹ́ẹ̀ni that is n tí gbogbo wa lè kà kún ogun tó máa ń ja ìdílé bẹ́ẹ̀ni ìyẹn náà tún pín sọ́tọ̀ọ̀tọ̀ náà. Mm. ẹ ká wá ṣe báyìí ogun ogun ìdílé ogun owó tó ń ja ìdílé. Mm-hmm. ẹ tó sand kò sí kò sí ìdílé mm. tí ò ní ogun tá a lè pè ní ogun owó ogun ìdá owó tó àìríná àìrílò ẹ̀tẹ́gbẹ́ ẹlòmíì ìdílé mi dé ọ̀dọ̀ pé wọn ò rógun rẹ̀ tiwọn o mm. ṣùgbọ́n tó wọ́pọ̀ jù. Mm Hmm. òun náà ni wípé bọ̀dá lágbájá nìkan ló lu òun ló là. Hmm. tó mú ìyọ̀bá olówó kan. kan láàrin hmm. òtòsí tó plenty. ṣé wàá rí pé gbogbo wọn náà òtòsí ni. àwọn tó bá yẹ torí èèyàn kan ló jẹ́ kí béèrè ni èèyàn kan ló béèrè lọ́wọ́ mi. wípé bọ̀dá àwọn nìkan ló máa fún àwọn kó wá ló ti sú òun kó náà lówó lọ́wọ́ mọ́ olóyè kí n béèrè béèrè yẹn sà. well ṣe rí lórí context yìí Mm-hmm. àti channel that is àti àti àti dájú ẹ̀kọ́ nǹkan ẹ̀yọ̀ kan nísìn mm-hmm. kí sì ni ta dojú ẹ̀kọ́ ogun tá a lè pè ní àìríná àìrílò tó ń bá ìdílé kan fínra ṣe rí torí àsìkò àti torí program yìí ìdílé tán ríra wọn ní ìrìn wípé ẹyin tó ka àwọn láyàjúnù dílé àwọn ni ọ̀kan ògbé kan. Hmm. bí owó jango. sẹ́wọ̀npá rẹ̀ ni ẹ́. bẹ́ẹ̀ni. that is ẹyin tó wà ńlẹ̀ táwọn rí gbámúnú lé àwọn ni pé àwọn ò rí lé bá. Mm-hmm. good lábẹ́ ètò ọlọ́run náà ni. bẹ́ẹ̀ni. lábẹ́ ogun tọ́lọ́wọ́ bá yọ̀ǹda náà sí ni. Hmm. ó ti wá jẹ́ kó máa ṣẹlẹ̀ síbẹ̀ nìyẹn bí àdánwò hmm. fún wọn fún wọn táwọn ó máa mú gbọ́ bó wọn lè wọn àwọn tó le bí pọ̀. àwọn tó lè bí pọ̀. n tó lè fà á tó fi hmm. tó fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀. lọ́nà wo sà. yes ṣe rí màá kàn ka ẹyọkan àbí méjì hmm. sí mẹ́ta nù ẹ̀ ni ìkan nù rẹ̀ ọ̀ọ́kì ń sọ pé ẹyọkan hmm. tí èmi yìí máa ń tẹnumọ́ púpọ̀ ó máa ń fa gbogbo kinní ni wípé ṣe rò pé ìdílé la pè é. bẹ́ẹ̀ ni sà. ìtumọ̀ ẹ̀ ni kó ti láwọn kan tó dàbí orísun tó dàbí foundation fún ìdílé yẹn fún ìdílé yẹn tó dàbí gbòǹgbò. that is it tá a bá wá ní ká narrow it down ta ni àti ta ni hmm. la lè pè ní hẹ́ẹ̀dì ilé yẹn ìdílé hmm. bá ní ta ni àti ta ni ìtúmọ̀ ẹ̀ ni pé ta ni àti ta ló fẹ́ra mm-hmm. táwọn náà fi ń sọ wípé òkè o ìdílé lágbájá lágbájá láyè báyìí hmm. ṣe rí gbogbo tó kù bẹ́ẹ̀ni sà abẹ́ ló wà abẹ́ rẹ̀ ló wà gbogbo ẹni mo fi sọ o hmm. ṣẹlẹ tí n bá ní gbogbo ohun tó kù abẹ́ wípé ta ni àti ta ló fẹ́ra ló wà ní wípé irú ẹni tó ń bọ̀ báyìí bẹ́ẹ̀ni sà níbi tán ti bí òun mm-hmm. àtẹni tó náà ń bọ̀ báyìí níbi tán ti bí òun náà tán wá pàdé mm-hmm. tán tó ń kàn fáwọn ni káwọn fẹ́ra nǹkan tó kàn náà ni wípé káwọn so yìgì lágbájá sí lágbájá o lọ́ọ̀yà àti ìyàwó hmm. ṣẹ́gun àpò oníkálukú níbi tó ti ń bọ̀ bẹ́ẹ̀ni ibi tẹ́ni ti ń bọ̀ ní nǹkan wọn bá wọn fínra hmm. níbi tó ti ń bọ̀. ó ó ó ó ní nǹkan tó máa dojú kọ. túláàsì ni àfitá àbákan fẹ́ sòtọ́ lóko. Hmm. ibi tẹ́ni yìí náà ti ń bọ̀ the same thing. ó ní nǹkan táwọn náà máa fojú tó máa fara fín. nínú ètò ọlọ́run àtàṣe wípé ẹ lọ ẹ lọ mọ bí sí ẹ lọ mọ rẹ sí wọ́n sì ti pàdé. wọ́n dẹ̀ ti pàdé. ẹ ti pàdé nìyẹn. ogun ti di méjì. ṣé ẹ lọ sáà hmm. wọ́n ti wá pàdé nìyẹn Hmm. wọ́n ti fi ẹ̀ wọ́n ti fi ìgbà tán gbin èbù ni. bẹ́ẹ̀ ni ẹ bá mi share program ẹ bá mi share ẹ̀. Hmm. èbù tán gbìn yìí túláàsì ni kò hù. túláàsì ni kò hù. wọ́n máa hù náà ṣe bí kálẹ̀ máa bí sí ká máa rẹ̀ sí ni. ká máa rẹ̀ sí ni. ẹni tí gbé tiẹ̀ wá èyí náà ti gbé tiẹ̀ wọ́n ti pàdé. bẹ́ẹ̀ni. ṣé ẹ lọ sàn. bẹ́ẹ̀ni. olè mi fi máa ń sábà ṣe example pé i àbí figure tó wá báyìí. bẹ́ẹ̀ni àti tó wá báyìí. yóò wá di v. v àbí. Hmm. bẹ́ẹ̀ni. ibi bíbí sí rírẹ̀ sí yóò ti di y ẹ pé ìtàn náà ti jáde lábẹ́ lábẹ́ v ẹ kó ti di yv túláàsì hmm. túláàsì nígbà tẹ́lẹ̀ yìí ti mọ wá tẹ́lẹ̀ yìí ti mọ wá èyí tán bá bí ara wọn náà kan ló ti jáde ara wọn náà ló ti jáde àbí bẹ́ẹ̀ ni àwa lọ wò ó ṣe hàn pé bí ogun àrí náà rí lò láti gbé kọ́rẹ́ wọlé bẹ́ẹ̀ ni ẹnì yìí rẹ nìyí hmm. tó ń lọ ń bọ̀ báyìí ó rí bó ṣe mọ hmm. ṣe understand bẹ́ẹ̀ sà ó ti mọ̀ pé ẹnì yìí Ah, bó ṣe mọ ní. bó ṣe mọ ní ẹ máa ṣe àpéjọpọ̀ ní. náà rí i pé ah, ẹni táwọn fẹjọ dàpọ̀ yìí o bẹ́lẹ̀ náà ṣe mọ ní. bó ṣe mọ ní. kódà ṣe rí ọ̀rọ̀ ẹnu. bẹ́ẹ̀ ni sà. Ah, ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa mo rò pé yóò padà dáa. Hmm. mo. ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa. ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa o. Hmm. ó wá ní bílíìfù pé yóò padà dáa. kì í ṣe kó o ṣẹ̀ṣẹ̀ gbá ọmọ mú láti jẹ́lé sí mi. Hmm. tó fẹ́ kọ́ pé kó gbọ́ gẹ́ẹ̀tì bí tí mo fẹ́ lára. ó lé mi ìpè à ah, ìwà rẹ̀ ó ti padà yíwọ̀ padà eh, eh. mo gbọ́ yín dáadáa. ẹ̀rọ kọ́ra ẹ ti yàtọ̀. bẹ́ẹ̀ ni. wọ́n fúnra ẹ rí i pé tọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o kò sí nǹkan kan. Hmm, ẹ máa ṣe àpéjọpọ̀ ẹ máa láìkẹ́. Hmm. nínú ètò ọlọ́run lábẹ́ àti nínú kò sí nǹkan kan nǹkan kan ló ń padà jáde. jáde ń bẹ̀. tán bá gbìyànjú. jù tán bá gbìyànjú. tán bá gbìyànjú ni o. Hmm, pé nǹkan gẹrẹ ti lè fi ọ̀la bẹ́ẹ̀ àti wá lọ wò ó ọ̀la yín dáa ọ̀tún lásùnwọ̀n sunwọ̀n láì do the needful kátàkátà ló yẹ bẹ́ẹ̀ o. Hmm. Oh, ẹ gẹ́tì bí tí mo rà. bàbá mo gbádùn yìí wọ́n lọ́la yóò da ràtà lọ pray sí ọlọ́lá ó da ọ̀tún la ó da ó wá sí gbèsè ọ̀gbìn ó wá gbìyànjú in the right direction àwa hmm. dúró lórí pé yóò da yóò da wọ́n ti ní ọ̀la mi ó da ẹ mọ̀ àwọn fúnra náà jọ wọ́ọ̀kì hmm. another page or ká sọ pé another face of òṣì òṣì àtiṣẹ́ kalẹ̀ fúnra wọn bẹ́ẹ̀. fúnra ara wọn. the practical ọ̀rọ̀ tó wà nílẹ̀ Hmm. in the name of pé in hmm. the name of pé ọ̀la hmm. àtọ̀túnla ó dáa. yóò dáa. ẹ o àwa lọ wà báyìí. Hmm. ó sì mọ̀ pé táyì tẹ́ ẹ mara kì í ṣe pé bóyá ẹ ń bọ́ búra bẹ́ẹ̀ hápùn. bẹ́ẹ̀ni táàní tó wà nílẹ̀ tó wà á ná dìgbà yẹn. ẹ ti ẹ lọ sáà kì í ṣe pé ìyàtọ̀ wà nílẹ̀ o. bẹ́ẹ̀ àwa ní believe pé ọ̀la yẹn yóò dáa torí pé wọ́n ti pray sí ẹni hmm. tó pray ti ṣe tiẹ̀ fún yín hmm. ẹ lọ múra. ká lọ múra. ẹ lọ múra tábà lọ ń dóde pé in the name of ọ̀la ó dáa ọ̀túnla ó sunwọ̀n hmm. torí pé wọ́n ti rí vision fún yín pé yóò rí bẹ́ẹ̀ ẹ wá lọ káwọ́rọ̀ àbò kan gbẹ èmi ti ṣe tèmi káfíń ìdókùnlẹ̀ fọlọ́run ah. <laughs> mẹ́tàlá rẹ́rẹ́ òrùn. rẹ́rẹ́ òrùn. ẹ wá wo orú route ibi tí wọ́n ti ń koná ìṣẹ́ ẹ̀kọ́ koná ìṣẹ́ yẹn. wọ́n ti ń koná ìṣẹ́ eh, àwọn èèyàn ibi tá a mọ̀ ti ṣe ra ọmọ pọ̀. ṣe é lọ́pọ̀ àwọn kankan náà koná ìṣẹ́ yẹn náà. ìṣe àpérógàmù bẹ́ẹ̀ ni láìpẹ́. ọlọ́run máa ń pa kò sí nǹkan kan kò sí nǹkan kan méjì pọ̀ tí hmm. mẹ́wàá ó padà wá jáde ní ti dáadáa táwọn méjèèjì bá mọ tán wá ṣe nínú ayé. táwọn méjì bá mọ tán wá ṣe ó dà bàbá yẹn ká wá ṣe báyìí ó ti wá rí báyìí bí ti fẹ́ bí hmm. v àti v ti papọ̀ hmm. white jáde nísàlẹ̀ sa n kò wá gbára wọn hmm. wọ́n dẹ̀ lọ́lọ́ ó dára bàbá kí ni nǹkan táwọn èèyàn kí wàá náà lè ṣe báyìí. kọ́kọ́ kọ́kọ́ gbéra náà. kọ́kọ́ gbéra. wọ́n gbéra kúrò lórí wípé ọ̀gá tá ọ̀gá ọ̀tọ̀ wa láàárọ̀ pé kò ní pé o kò ní pé o tó bá jẹ́rú lẹ́wù yìí ni lórí lẹ́wù ló ń sọ o. o tó dẹ̀ wọn kọ́ máa sọ pé ọ̀gá tá ọ̀gá ọ̀tà ó wà láàárọ̀ pé kì í ṣerú lẹ́wù yìí o gbogbo lẹ́bù gan ni ah, tí o bá hmm. sọ́tọ́ ẹni sanwó kọ́. Ah, hmm, ṣe mọ̀ pé tó bá jẹ́ ṣe ìjọba hmm. ọ̀gá tó ọ̀gá tó wà láàárọ̀ òpè. Ah, ìgbà mi ìjọba bá ń jẹ́ pèsè. àfi tó bá mú tó bá mú tó bá mú kó ṣèṣe àṣà àwọn lè wọ́ọ̀kì query fún. àmọ́ tó bá jẹ́ rù yẹn ó fúyẹ́ and it does not mean pé ṣe pa à encourage wọn. bọ̀ lórí wípé ayé yìí tó wá wá tí wọ́n fúnra rí pé fíìmù lókùtà ń jà ń bẹ́ẹ̀ nísìnyí ọ̀rọ̀ pé manna ò fọ̀ láti heaven mọ́. ó wá dúró nídúró wípé èmi fúnra mi lálàá kan mo rí kó kọ́ mansion hmm. ṣe understand ìgbà tá a pray sí wọn ni ah whichever way it is hmm. we will make it hmm. àwa jókòó tí we will make it láì dú di ní kódà àwọn ṣe di nídùfù gan wàá tún múra wàá tún mọ bẹ́ẹ̀ lọ́ọ̀lẹ́ lórí ni hmm. láyé tá a ń lò ní ìsìn mò ń gbà ọ́ bẹ́ẹ̀ ni sà òun ṣe tó yẹ kó o ṣe gẹsẹ́ mm-hmm. wàá tún máa múra lé lórí ni mm-hmm. talk less of wípé àánú ah, gbàtà ti praise láti ilẹ̀ yẹn Hmm. wọ́n ti ní ká lọ fẹ́ra pé hmm. everything máa wà ó máa wà òkè <laughs> èèyàn ó pẹ́ lẹ́yìn débi pé yóò padà fẹ́ máa pe àwọn kan lórúkọ hmm. ṣé wọ́n mọ bí tí problem wà àwọn tí ó rọ òun láti ta bẹ́ẹ̀ ni sà ẹ mọ̀ pé ìdílé yìí ṣe wá máa ń rí báyìí náà. ìdílé olóde pọ̀ jù pé báwo ni ìdílé ṣe wá tó sí báyìí. ẹ ti ọdún sáà kí ìdílé ò ṣe lówó lọ́wọ́ báyìí. ordinarily irú ìdílé bẹ́ẹ̀ bóyá kẹ́kẹ́ gbéra kó omi tán wà lọ́bòmí. lọ́bòmí kí wọ́n gàásì pé kátà sọ ní sinmi pé ìdílé tó bá wò wàhálà tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ kẹ́sì ìgbésẹ̀. n tó ṣe rí tẹ́yọ̀ bá fẹ́ tanra ẹ̀ bẹ́ẹ̀ni sà yóò fẹ́ wà ládágún bẹ́ẹ̀ni sà ṣe àṣàbà pé táwọn pè ládágún ni n tó takú sójú kan bẹ́ẹ̀ni adágún ojú ìdá deliberately hmm. àbí kò lágbára lé lórí hmm. ló fi bá rẹ̀ lójú kan. lójú kan tó wà yẹn. ó sì rí pé bó ṣe wà lójú kan yìí nǹkan ò yí mhm. ó sì takú síbẹ̀ ẹ̀rọ it is only when you leave that spot lọ́bọ̀mí hmm. lọ́wọ́ fúnra ó tó wo pé àsáyé kan tún kù sí ọ̀nà bíbá yìí hmm. tún láti ojú tí ò rí ẹ́ ń bí tó bá lọ bí á rí ẹ̀ náà jẹ́ hmm. ìbọn ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó lè ò ṣe ẹ̀rọ pé kò ń ṣoògùn púpọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni kọ́là kò ń ṣáájò púpọ̀ kí ni ìgbìyànjú tó ṣe ó gbéra ó gbéra kúrò ṣùgbọ́n tí ò bá wọ́n ṣe gbèsè láti rí olóòótọ́ èèyàn tó máa tọ́ sọ́nà ṣe pé kò ní gbé gbèsè wọ́n ní kó máa tẹ́ náà ni wọ́n ní yóò gbòkó yí padà àbí bẹ́ẹ̀ kọ́ ni sà. ẹ̀rí ẹ̀ sọ ẹ rí sọ bọ́sẹ̀ rí gẹ́gẹ́ bí mi ṣe máa ń gba àyàn nímọ̀ràn ni sà ká gbìyànjú hmm. tá a bá gbìyànjú kó ní kálukú fúnra ẹ̀ ná hmm. ǹjẹ́ ṣé ohun tó yẹ kí n máa ṣe ni mò ń ṣe. ǹjẹ́ ohun tó yẹ kí n máa ṣe ni mò ń ṣe ṣe rí kéèyàn lágbára bẹ́ẹ̀ ni sà kó lè ṣe wàhálà bẹ́ẹ̀ fúngbà díẹ̀ ni o fúngbà díẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ah mo ní àlàáfíà bẹ́ẹ̀ ni ẹ ti understand bí mo ṣe lè sáré tẹ́lẹ̀ tẹ́lẹ̀ eh, mo ṣe lè sáré mi. that is it to hmm. òyìnbó tó wá ní it is a different thing to work hard hmm. ó yàtọ̀ sí pé káléyàn work smart. Hmm tí a pé kò jọra wọn. kò jọra wọn wọ́n ti ṣe programu yẹn. mo ní iṣẹ́ ọmọ lágbára hmm. ibi tí hard work ti máa ń yọ nìyẹn gbìyànjú lọ bá àwọn ńlágbọ́n ń ṣe everything hard work ló ń pè é. understand. bẹ́ẹ̀ ni but working smart pé àkàkà abúlé tí wọ́n á múra kankan pé àfi ká tó abá gbé kinní yìí nígbà máa gbé wá bá yín lẹ́kọ̀ọ́ tó hmm. lè fi rán Korea ó lè fi rán DHL kí ló ń darí hmm. láàmú fún. àkọ́kọ́ náà wàá waste àláfíà hmm. wàá waste owó wàá waste àsìkò nínú pé kò kàn fi kinní fún àwọn Korea service ẹ bá mi gbé kinní pẹ̀lú owó kékeré etiquette ẹ wà pèjúwe ń ṣe àkíní ah, ọjà ìmúfẹ́ fi ránṣẹ́ sílùú òyìnbó ṣé àsìkò tí wàá fi lọ gba visa ratikẹ́ẹ̀tì gbogbo ẹ̀ ló fẹ́ ṣí ni kọ́tò dé kó gbogbo ẹ̀ ẹ ti understand kan bí àjọ pé kò kàn sí òkè hundred k kékeré lọ bẹ́ẹ̀ hmm. èyí tó fẹ́ fi ṣe kì ṣe pé o ní nǹkan kan sí ń bẹ̀ torí pé o fẹ́ gbé nǹkan lọ́bẹ̀ náà ni ló fi lọ́bẹ̀. Hmm. ó yé bàbá bàbá ó ti yé mi. sábà pé ẹ ṣe like doing the doing the right thing in a smart way ọ ti ṣègbésẹ́ mi. ọlọ́dọ̀ ṣe pa ẹ̀gbọ́n gbogbo mọ̀tíwájú kó ẹ̀gbọ́n ìdígan ti ń rú mi. túláàsì túláàsì ni hmm. ẹ ti understand túláàsì ni kí di irú èèyàn àtàlẹ́ ìwà pé má jókòó láti bí lẹ́kọ̀ọ́ ìdúró mi túláàsì. ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sà. zero eight zero. zero eight zero. six five six. six five six. eight eight. eight eight. six nine one. six nine one ẹ bá mi pe lẹ́ẹ̀kan sí. zero eight zero. zero eight zero. six five six. six five six. eight eight. eight eight six nine one. six nine one whatsapp number wọn nìyẹn hmm. ẹ bá wa share program yẹn máa dá àwọn èèyàn lò ń lóde o tí àwa máa dá àwọn èèyàn ní sára pé sára báyìí ń lọ lè ṣe tọdún ibi tọdún ikú sí sáà ṣẹlẹ yẹ kọkàn kábàárín yẹn wọlé fáwọn olólùfẹ́ wa tó ń wò wá lọ́wọ́ báyìí. fún àwọn olólùfẹ́ wa tó ń wò wá lọ́wọ́ báyìí ẹ bá share program yẹn share ẹ. ẹ jẹ́ ká gbìyànjú ká wá òkúta kọ ká wá òkúta ah, iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní owó ní ká wá òkúta hmm, akọ. òkúta akọ mélòó ká wá méje péré. wọ́n ní ká wá òkúta akọ méje lọ́wọ́ táwọn àwọn táwọn life and direct ti o. méje péré méje péré hmm. Hmm, ká tọ́jú ẹ lẹ̀. pé ká tọ́jú rẹ̀ kalẹ̀. bọ́ọ̀ ni bàbá sọ pé gbogbo tó wù wá báyìí lọ́wọ́ òkúta akọ méje lọ́wọ́ kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ́n tó ń wa mọ́tò lọ́wọ́ páàkì sáà wọ́n tọ̀ wá ní ilé ẹni tó máa wà mọ́tò mọ́kàn kó mẹ́ yóò lóun padà jèrè mí nǹkan jọ mi. àná ó lè máa wọ nínú mọ́tò kó sáré kó kúta kó sáré wá kó dẹ̀ máa wa mọ́tò lọ padà ah, ẹ tó wà ní ọ́fíìsì ẹ tó wà báǹkì ṣe káwọn tó wa banki ń wò wá báyìí tó pé fò sábẹ́ mm. ìwọ kan sọ fún kọ́sítọ́mà tó wà wájú ẹ̀pọ̀ ń bọ̀ sáyẹn lọ sa òkúta bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ kó fi tiẹ̀ bẹ́ẹ̀ kó fi kó bọ̀ wọ́n lè lọ sa òkúta akọ méje mm. àwọn ọ̀gbẹ́ ká tó parí àwọn sọ bẹ́ẹ̀ sẹ́wọ́n sí kí ni bá a sì máa lò bàbá a máa sọ̀rọ̀ kan mm. ṣùgbọ́n yìí máa sọ wípé àti lówó pé kò le ẹgbẹ́ mi máa sọ pé àti lówó <laughs> ó le àbá ibi tó ń kù sí. láàárín èmi àti yín pẹ̀lú ibi tá a bá wọlé lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìdílé fàpèjúwe tó bá jẹ́ wípé owó ọ̀dá owó ló ń dá wọn bẹ̀ bẹ́ẹ̀ ni sà wọ́n mọ̀ ní á ah, olè náà ni bẹ́ẹ̀ ni wọ́n lè ń bẹ́ẹ̀ ni good ẹ wá wo ibi tá a ti mọ̀rọ̀ lẹ́ẹ̀kan hmm. èèyàn méjì bẹ́ẹ̀ ni sà tó pàdé tó fẹ́ra bẹ́ẹ̀ ni kò sí fíìmù kò sí májì kò sí miracle kan tó fẹ́ ṣẹlẹ̀ àwọn náà náà máa determine táwọn òbí àwọn náà máa bẹ́ẹ̀ ni àwọn náà máa determine tán máa bí ṣe pé hmm. ọmọ tán bí bẹ́ẹ̀ ni sà sínú òròjú ah, kí lẹ expect kọmọ yẹn ṣe yóò ya ọ̀lẹ kódà yóò ya àlè ẹ̀jẹ̀ òròjú hmm. náà fi bí náà fi bí ẹ̀jẹ̀ òròjú ẹ̀jẹ̀ bá ta ẹ tó bá fi ẹ̀jẹ̀ òsì bí náà automatic ni òsì náà ni automatic ni ah, ṣe é rí ẹni tí wọ́n bí mm-hmm. ló kù sí lọ́wọ́ níjọ́ tó bá ti mọ̀ pé inú òsì náà bí òsì ìdí tí mo lè lókùn sí lọ́wọ́ ni pé ṣóun fẹ́ remain hmm. nínú oṣù yẹn ni àbóhun fẹ́ jára òun. àbóhun fẹ́ jára òun. ẹ ti understand ṣe rí òbí bẹ́ẹ̀ni sà tó bí yẹn bẹ́ẹ̀ni ó ti ṣe tiẹ̀. òbí tó bí yẹn hmm. ó ti ṣe tiẹ̀. ṣe rí mi kì í fẹ́ kẹ́nìkan dìde kó máa ní àá ah, ntáwọn òbí wa ṣe fóun yìí kìíní kan ntọ́lọ́run ni káwọn á níṣẹ́. ni wọ́n ti jẹ́ yẹn. Hmm. ṣe understand hmm. nìkan rí ẹbí ẹni hmm. tó bá ní bẹ̀rù ọlọ́run nínú òbí ni yóò tọ́mọ. yóò tọ́mọ. ẹni tó bá ní bẹ̀rù ọlọ́run ni yóò tọ́mọ yóò lè tún sáré lórí ọmọ rẹ̀. àwọn náà lọmọ títọ́. ẹnu bí akọ̀nà ọmọ lọ léèwé ló ní sáré lórí ọmọ rẹ̀. sẹ́lá ayé tá a wà nù ẹ̀ lé ní gbogbo ẹni tó bá ń bímọ tó kàn rò pé kóun kàn rán ọmọ lọ sí skul kódà kó ní private university lòún rán lọ kó lè mọ̀wé ìwé kọ́nà máa ń mọ̀ ń bẹ̀ ìwé kọ́ náà máa ń mọ̀ mm, bẹ́ẹ̀. nǹkan mi pọ̀ tá a máa ń mọ̀ ní private. ní private yẹn. ṣé understand. Hmm. kó o bímọ kọ́mọ gan le tún orúkọ tiẹ̀ ṣe. Hmm. ìwọ náà tó lè sọ pé ah mo hmm. dúpẹ́ fọlọ́run sẹ́yìn pé ibi tí fulfilment wà nìyẹn. bẹ́ẹ̀ni. ará àta ọmọ òwò pé àkọ́dà ah, ẹni yìí wà successful sẹ́yìn mọ́ di ọ̀nà ọmọ lọ school lóyìnbó. bẹ́ẹ̀ni. kò túmọ̀ sí pé yóò make sense o. kò ní ìtumọ̀ pọ́mọ yẹn máa ní láàárín. wàhálà ẹ̀rọ kan ní determinant pọ́mọ yóò make sense. Hmm ṣé ẹ mọ̀ ni. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. bọ̀ wípé òkè ọmọ yìí every time làwọn tó bí ń ṣe follow up hmm. lórí pé òkè o àkọ́kọ́ náà ọmọ yìí tó tiẹ̀ ti wà lọ́nà tó yẹ kó wà. tó ti wà lọ́nà tó yẹ kó wà. ṣé tí ọmọ ò bá sí lọ́nà tó yẹ kó wà kò sí gbìyànjú tẹ́ fẹ́ ṣe hmm. tó lè mú un jẹun tó wáyé wá jẹ àṣègbìyànjú náà ní ẹtú yẹ kó fẹ́ra wọn àti ní wọ́n fi pàdé. ọ̀rọ̀ tí mo sọ padà ti ń yí eyín sí. wọn náà fi pàdé. ọ ṣe mọ̀ pé ìgbà mi ti máa sọ ọ̀rọ̀ tí táìmù ò bá lọ hmm. àti mari ọ̀rọ̀ yẹn together máa ń le díẹ̀. Hmm. torí ẹni pé ẹni tí ò bá lọ́pọ̀ ló lè báyìí ṣe. ẹni tí ò yẹ kó fẹ́ra tán fẹ́ra. Hmm. látàrí bóyá ìfẹ́ inú àbáwọn kan ní ẹ túláṣẹ ní tó gbúdọ̀ fẹ́ ni hmm. tẹ̀wọ̀n kíyẹn náà tún ṣẹlẹ̀. ẹ má gbàgbé àkótá kan méje o. àwọn problems tó ń wà nù ayé nìyẹn òun ló máa ń fà á tí mi ṣe kí n fẹ́ dáhùn ọ̀rọ̀ kan tẹ́ bá béèrè pẹ̀lú èsì kan péré hmm. because ibi tó ṣẹ̀ sí dédé tó bá hàn sẹ́ni yẹn ni ó yẹ inú ọ̀rọ̀ tá a sọ. ló yẹ bẹ́ẹ̀ ni àwọn tó kú náà táwọn náà bá ń gbọ́ yóò ọ̀rọ̀ òun náà sì sọ o sọ o hmm. a sì mẹ́ni kankan tá sọ tá a sọ yìí. bọ́tà bá ní ká jọ̀jọ̀rọ̀ hmm. in a holistic arrangement túláàsì hmm. yóò kó ohun tó pọ̀ yóò kó pọ̀ gan àmọ́ ẹni tọ́lọ́run bá ní yóò jẹ́ àǹfààní ẹ̀ náà ni ó jẹ́. yóò jẹ́ àǹfààní irú ètò aṣọ nísìnyí tá a ní kan lọ òkúta kọ méje kalẹ̀ nísìnyí ẹlòmíì ó lọ táàmù tó yẹ kó gbọ́ <laughs> táàmù yẹn mi. lọ àsìkò yìí tó rìn ẹ understand fẹ́ẹ́ àwọn àpò mo máa ń sọ̀rọ̀ kan mo ní sábàbí ńláńlá lè hmm. jẹ́ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀hẹ̀ hmm. eh, but only a few people will appreciate it. Hmm. kí ni reason torí pé gbowó lọ́wọ́ ah, ah. ẹ ti understand tẹ bá gbowó òun gòtù wo pé àyè tó fẹ́ sanwó lé lórí ẹ̀kọ́ òun sí ṣe é mọ̀ ni. bẹ́ẹ̀ni arúgbà tó fẹ́ lọgìn sórí àkáǹtì wa ẹni kó lọ san owó kan. ẹ ti get hmm. tó dẹ̀ mọ̀ pé tóun bá dé rí àwọn orí péjì yẹn orí nǹkan ní tó láàsì yóò farabalẹ̀ tẹ̀lé débi tó yẹ kó tẹ̀lé ẹ tẹ̀lé dé hmm. yóò wá ṣàǹfààní fún un. Hmm. ẹ bọ́gbà tó ti jẹ́ pé tọ̀ ẹ ọ̀rẹ́ àwọn àfà kìíní ìyá gbọ́dọ̀ sí náà ni tèmi náà nílò àkàṣe ìjọba àkàṣe ìjọba torí ìtọ́lọ́hún torí ìtọ́lọ́hún. ẹlòmíín wà sọ wípé ọ̀rọ̀ ayé òun pé kò yé òun mọ́ nígbà tó ń wo prógrámù yín wípé òye dẹ̀ ń yé òun wípé torí òun ti rò wípé kò sí nǹkan kan mọ́ wípé gbogbo èèyàn scammer ni pé ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tẹ wá ń gbé òun tẹ ń sọ mm. wípé wọn wọ kíyẹ mú ara òun wípé òun ló fi wá òun pé òótọ́ ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tí ẹ sọ yìí ṣùgbọ́n bàbá bí mo ṣe máa sọ mm. òpin ọdún ti dé mm. àwọn míì wà ò tí wọn ò tí ì mọ bá ti fẹ́ sọdún ṣùgbọ́n ibi tó òòrùn ti kù sí asọ́pọ̀ ti tó aṣọ ọgbẹ́. well ṣe rí gbogbo ẹ. bẹ́ẹ̀ ni sà. lẹ́yìn ọlọ́run àtúfọ́ ọlọ́run náà ni mọ̀ hmm. ń tẹnu mọ́ kinní kan sẹ́ẹ̀ mo ló rọrùn káwa máa wí bá a ṣe ń wí yìí hmm. ó sì rọrùn fẹ́ni tọ́lọ́run bá ní yóò jèrè ẹ̀ kó ṣe ní tó bá gbọ́. kó ṣe ní tó bá kó ṣe ní tó bá gbọ́. Mm-hmm. ó dẹ̀ tún rọrùn fẹ́ni tí ò ní. ṣẹ́gẹ̀tì bẹ́ẹ̀ ni sà kí àti ayé ara rẹ̀ ṣe ṣe mọ̀ pa ní control báyẹn bẹ́ẹ̀ ni sà ṣe mọ̀ ni a ní control báyìí hmm. hmm. ti wá ní pé bá ṣe ń ṣe yìí ká ṣe ká ṣe bọ̀ṣẹ́ mọ̀ pé ètò dèmi àti yín lójú ẹnìkan ò lè sọ pa gbowó lọ́wọ́ òun bẹ́ẹ̀ ni ká tó máa ṣe program yìí so tó bá wù ẹ ṣe tó bá wù ẹ kó bá ṣe hmm. ẹ ti get bẹ́ẹ̀ ni sà bọ́sẹ̀ mọ̀ pé tá a bá ní tọ̀wọ̀n bá ń tí àsìkò kù sí bẹ́ẹ̀ ni sà tọ́dún máa fi parí ń sìn bẹ́ẹ̀ ni sà the same thing ló wà applicable tó ọdún mi tàbá mú lọ́ọ̀nì first. Hmm. ṣe ẹnu sàn. bẹ́ẹ̀ ni sàn. how well how seriously you take your own life. Hmm. náà làwọn èèyàn ó mo. bẹ́ẹ̀ mú. Hmm. báwo ló kálukú ṣe mú ayé ara rẹ̀ lọ́kùnkúndùn. ìdá ó kù sí bí ọ̀sẹ̀ bíi díẹ̀ kọ́dún parí àbí ó kù sí ọdún oṣù bíi méjìlá kọ́dún ẹ ti get but for the benefit of timing tó kù lẹ́sìn ṣe rí ìdí tí a ṣe sọ̀rọ̀ ń pa tó lókùúta kan ẹ lẹ́ẹ̀kan nìyẹn. bẹ́ẹ̀ ni sà. mo máa ń sọ ọ̀rọ̀ kan ẹni tó dìde. bẹ́ẹ̀ ni. tó pe èèyàn tó mọ̀ pé òun rò tọ́ ẹni tó ń jẹ́ lọ́dọ̀ rẹ̀. Hmm. mo fẹ́ kẹ́ tẹ̀lé yorùbá tí mo sọ o. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. ṣe mọ̀ kó mọ̀ pé ẹni tó ń pè yí ó ní tó ń jẹ́ lọ́wọ́ ló fi pè yá òun wá nǹkan tó ń jẹ́ orúkọ báyìí. báyìí. sọ̀rọ̀ òun hmm. gbọ́ pé táwọn bá téèyàn bá ti ní èèyàn máa ń lówó. lówó ṣe àpòwò yìí náà ní iṣu. bẹ́ẹ̀ ni owó yìí náà ni abẹ́rùn. owó yìí ni. ẹni yẹn náà ti gbìyànjú. Hmm. látàrí wípé yes òun náà gbéra. Hmm. ó ti wá gbéra nìyẹn. n tó wá lóun fẹ́. ṣe rí program tèmi. bẹ́ẹ̀ ni sà. bí ọ̀rọ̀ tẹ sọ last time tá a sọ̀rọ̀ ni pé nǹkan tá a bá rí pé yóò ṣe bíi seventy five percent sí eighty. bẹ́ẹ̀ni ọ̀fọ̀ àwọn olólùfẹ́ wa láǹfààní níka níka generally lẹ́ni. bẹ́ẹ̀ni. wọn á lọ dáa pé màá ń ṣẹlẹ̀ lórí. ṣé ẹ ríbi tí olùkùtà yìí ti fẹ́ wọlé. bẹ́ẹ̀ni sà. nǹkan tí ọlọ́run fi lè yanjú àwọn aláburú tó yíyàn ká ni. Hmm. ohun tó fi lè pa àwọn ọ̀tá èèyàn lẹ́nu mọ́. lẹ́nu mọ́ Hmm. àmọ́ yorùbá tí màá pè é mo lè pè é ní tí àwọn yorùbá ń pè ní agbòòjọ́. pé kì í gbòòjọ́ kan tì. Hmm. Hmm. tí yorùbá bá ní agbòòjọ́ ní kinní táwọn fún ẹ yìí ní literal ah, meaning ẹ ìtumọ̀ ẹ ni pé tó bá sá lẹ́nìí bẹ́ẹ̀ni yóò jẹ lónìí. literal meaning ẹ. ó náà ní pé agbòòjọ́ kan ò gbòòjọ́ pé òjò yìí o dákun fún wa lónìí mm, mm, agbé òjò mm, yìí òun nìyẹn a wàá sọ àwọn ẹsẹ̀ fá kan ṣùgbọ́n èyí ò sọ yóò gbọ́ eh, eh, literal eh, meaning ni agbò òjò ẹ̀ máa kọ́ kọ́ fẹ́ fi pe orúkọ tá à ń ṣe yìí kò túmọ̀ sí kò túmọ̀ sí pé n tó jẹ́ nìyẹn sẹ́wọ̀n hmm. kọ́ rọ̀ pé àsìkò tọ́dún kù sí ọjọ́ tó sì wà nínú ọdún yìí ní ìṣòwò sì ní twenty tabalẹ́ka bùkéré nìyẹn hmm, hmm. àmọ́kẹ́ni tí ó ṣe kó tètè mú gbọ́ torí pé kí ni ẹ̀yìn ní jó rọ́nà lọ ló pọ̀. Hmm, mi ò ní jẹ́ kó rọ́nà lọ ló pọ̀. òun ló pọ̀ based on evaluation tẹ ní ká sí hmm. tá a ṣe lórí tá a fẹ́ filẹ̀. tá a fẹ́ you hmm. understand. bẹ́ẹ̀ni so when it is like this ìwọ tó lóun wá eh, nǹkan tí ó máa mówó wá bẹ́ẹ̀ni tí ó máa wá kíníkan wá tí wọ́n fúnra ẹ bá wò ó ń ṣọ̀lẹ ẹtigẹti. bẹ́ẹ̀ni pé owó gangan ọsọ lẹ. o fana ewu rẹ dada sẹ. ọsọ lẹ o wa báyìí. bẹ́ẹ̀ni. òun gangan mọ̀ pé àwọn ọmọ yẹn gbìyànjú. gbìyànjú wọ ọkànlé ọgọkè ọsẹ bíríkìlà ọsẹ dá ọsẹ àwọn ọsẹ jábọ. kí ló wá fà á pẹ̀lú bí wàhálà yìí ṣe pọ̀ tó hmm. tí kìíní yóò dún. tí yóò dún. ẹyin tí a sì bẹ lọ́run lé lórí pé kó fi kìíní yanjú fún wa nìyẹn. kó fi yanjú. ṣé anusan hmm. ṣe bí kọ́dún àwọn tó wà online báyìí tó bá fi inú kan tó bá fi ṣe àbí kó tiẹ̀ mọ́ fi inú kan ṣe kó láti lè ṣe. kò pọ́síbù hmm. kó sọ pé o ní rí àtọ́ pọ́síbù. ìdí ni wípé ẹ rí i pé tá a bá ní èèyàn hundred percent àwọn òwà ń sìn ẹ rí pé ní at least ti seventy five sí eighty percent ó fi jàǹfààní bẹ́ẹ̀ni ó máa ṣiṣẹ́ mọ̀nà. ó máa ṣiṣẹ́. àṣìṣe ìdí ni wípé kí ni ọ̀pọ̀lọpọ̀ wọn kìí ṣọ̀lẹ hmm. ló ń ṣe wọn wọ́n ń hmm. gbìyànjú gan hmm. àmọ́ àwọn tó rí pé wàhálà ilé rẹ̀ ó ti tún ń lọ o ó ti tún ń lọ ó ti tún ń lọ o á tún wo ohun tí ó bá bọ̀ lẹ́nu a tún wo àwo tí ó bá bọ̀ lónìí mm-hmm. ṣùgbọ́n sà ṣe é pé àwọn kinní kan máa wà sọ pé téèyàn bá fẹ́ ṣoríire mm. sọ pé àwọn kan máa rí ìdènà. ẹ gbọ́ yorùbá tí mo sọ ní ìsinmi wọ́n ti tún ń lọ sẹ́ẹ̀. ó tún ti ń lọ sẹ́ẹ̀. àwò ṣé wọ́n ti tẹ́bi wá mẹ́fà sí ni pé èmi wá ní olùdènà lónìí báyìí torí mi ò ní jẹ́ ẹ sọ́ torí wò ṣí à programu. yìí ah. èèyàn mẹ́jọ péré àbí eh, twelve. Eh, ẹ ẹ ṣolùdè náà eh, bá ṣe fẹ́ fúnra wọn yẹn. ẹ ẹ mi wà á ní jẹ́ ká ṣe torí wò ṣí à prógrámù yìí. àjọ ṣíkàdé òfúra wa ni. àwọn òṣìṣẹ́ ẹ̀ ká ah, ah, lè pè ní a lè pè ní ẹbí olè pé rabi lẹ́sù. Hmm, àbí ọlẹ́mí ṣe tọ́pẹ́ ẹ̀ ń ṣe lùdìnà fún ọ àdéhùn tá a ṣe. wípé àdéhùn tá a jọ ṣe fúnra wa àwa lè tẹ̀lé túláàsì. àwa tẹ̀lé tiwa àwọn ò tẹ̀lé hmm. àwọn ò tẹ̀lé tiwọn wọn ò ṣe àpọ́gàmù yìí wọn ò kọ́mẹ́ǹtì wọn ò ṣe kankan wọn kàn ń wò wá ah, wípé a fẹ́ gbọ́ nǹkan tí àfọ́ àfẹ́sọ lórí òkúta méje jẹ́ hmm. wo wọn ò ṣe à ẹ̀ òní mo wo ni ó ní <laughs> èèyàn kan tó ti ṣíà ló ti di thirty mo ò ṣíà ẹ̀ ibi tá a ti máa ní ṣíà bíi two hundred tá a máa ní ṣíà bíi bíi bíi five hundred èèyàn thirteen ó wà wò pé a fẹ́ gbà lọ́wọ́ yín ni àwọn ò ní fún sá. àwọn èèyàn thirteen yẹn kò le mm. ẹnì kan send the message sí yín akọọdẹ fún ọ ká lè progress lórí ntàn sí. ẹ sá àwọn tààtì yìí. àbí ẹ tó bá ti ṣíà rẹ jù náà. ẹ tó bá ti ṣíà rẹ jù ẹ tó bá ti ṣíà rẹ jù kákan kákan kákan sọ fún. ẹ kàn máa fún wọn nọ́mbà ni lẹ́nu ẹ máa fún wọn tó bá yẹ ká fún wọn kò lé kò lé ẹja lọ bá program. ó yá ẹ káà máa bá program lọ ó yá mm. mú nọ́mbà láti wá sí kí ni. once ebi thirteen péré ni one sí three náà ti. one sí three mú wá one to three one to three tó bá ti mú one to three á wò wọ́tọ̀ ṣíà rẹ̀ jù á dẹ̀ máa á máa lọ́yà ṣíà rẹ̀ ni ò jẹ́ kí n lè sọ o tó bá bú mi lẹ́yìn wípé ìkà ni mí mo gbà èmi gẹ́ mọ̀ pé ìkà mi ni mí sà ẹ bá mi sọ ẹ̀rọ bá sọ̀rọ̀ yín sà. zero eight zero. zero eight zero. six five six. six five six. eight eight. eight eight. six nine one. six nine one ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí sà zero eight zero. Is that eight zero. six five six. six five six. eight eight. eight eight. six nine one. six nine one What's whatsapp number yín. No, no.